lé kókókókó. ẹni tó mọ̀ ni tó ń ṣe ni tó tún lè pa ẹ̀mí. dàbẹ̀dàbí dàbí. ìmú máa ní ká tí kò yẹ ká kọ́ ọ̀run àṣẹ. ìmú máa ní ká o. àyọ̀kọ́ ní kálukú ilé ayé ti dúró. ó ti dúró. àwọn adá mímú ọmọ àníkà o. àyànmọ́ oníkà ló kú nílé ayé ti dúró. ọmọ adámọ̀ ló máa dára jàsà ìdá. torí rere lolúwa mi ṣe ọlọ́run ṣe bí. ọlọ́run ò bí. àmọ́ wọ́n lè ayé níkà o. dábàdàbàdàbàdà. aráyé máa níkà o ọmọ ènìyàn ṣòfò. Èé ọmọ aráyé máa níkà o ọmọ ènìyàn ṣòro. Ayé ló ń polúkú mùsùlọ yóò a ò rí nǹkan títí. Èé ọmọ aráyé máa níkà o ọmọ ènìyàn ṣòro. Ayé ló ń pajúdé lọ yóò. tá ó ṣe nílẹ̀ yìí ó tá ó fi táyé lọ́rùn o. ẹ káàárọ̀ bí o ẹ káàárọ̀ bí o. ọmọọba gbọ́láhùn. tèmi. mr man you are under arrest. for what. Eh? Ah. come in. Hello. èmi ni barrister Demola Salako amòfin fún ọmọọba Gbọ́láhàn Adéròjú tí ẹ tì mọ́ ọ̀dọ̀ yín bí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an tó fi wá di ohun tí ẹ̀ ń ti ọmọọba mọ́ àtìmọ́lé lọ́dọ̀ yín bí. nìkan bíi aago mọ́kànlá ní alẹ́ àná ni ẹnìkan taaró lobó ní ọ́fíìsì wa ń bì pé wọ́n rí ọmọọba gbọ́lá wọn ó pa ìyàwó ẹ̀ in fact wọ́n rí i ó gbé ìyàwó ẹ̀ wá sínú igbó ó dẹ̀ wá jù síbẹ̀ ó dẹ̀ kí mọ́tò ó sá lọ. now ọ̀gá dẹ̀ instruct mi pé kí n lead àwọn tí mi lọ kí n lọ wo nǹkan tó ṣẹlẹ̀ àǹgbà tó máa débẹ̀ àbá òkú yẹn bẹ́ẹ̀ lóòótọ́ èyí ló fàtà fi arrest ẹ̀ wà ní ọgbà ámbì. ọmọ bá pa ìyàwó ẹ bọ́lá wọn ó pa ìyàwó ẹ ẹni ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ bọ́lá wọn táwọn sọ̀rọ̀ yìí òun àti ìyàwó ẹ̀ bọ́n ṣe wà rèé ìfẹ́ tó jinlẹ̀ wà láàrin wọn kò lè ṣe é lóko bẹ́ẹ̀ yẹn náà. ẹ wo ẹ wo ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa kò sí tí ò lè ṣẹlẹ̀ o. o ni ọkọ àti ìyàwó ni wọn ìyẹn ò nítumọ̀. ẹ wò ẹni sọ̀rọ̀ ṣe rí àtọ́sí pé bí amọ̀ jẹ́ amòfin fún ọmọ ọba ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti ẹ̀ tàti ń bára wa bó ti pẹ́ mo dẹ̀ mọ ìbáṣepọ̀ tó wà láàrin òun àti ìyàwó ẹ̀ ṣé wàá lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ni kò lè ṣerú ẹ̀. ó rẹ̀ ti ṣẹlẹ̀ ó ti padà wẹ̀ sí kí lè ṣe sí. Um, ṣé mo lè rí bá sọ̀rọ̀. why not. sergeant mú ọmọ agbára wọn àsọfíìsì mi nísìnyí. báwo ni àwọn ìwádìí ń ṣe lọ sí. Ah, alẹ́ àná àti ìṣèwádìí kankan àti ìbẹ̀rẹ̀ ìwádìí. àti ìṣèwádìí. ṣọ́sà. ọmọọba. dèmọ́lá. kí ló ṣẹlẹ̀ wọ ṣé òótọ́ ni. ṣé ìwọ náà tún gbà mí gbọ́ lónà báwo ni mo ṣe fẹ́ patí mi ìyàwó mi tí mo nífẹ̀ẹ́ ni ẹ̀ṣẹ̀ kí ni tèmi ò bá ṣẹ̀ mi tó jẹ́ pé ikú ni màá fi pa èmi kọ́ mi ò mọ nǹkan kan pa ikú ẹ̀. ọmọọba ó rú èmi gan-an lójú àmọ́ láti àrùn tí mo ti gba ìpè yẹn pé kò má bá ìṣẹ̀lẹ̀ kò má bá ìṣẹ̀lẹ̀ ló ọpọlọ mi ti dàrú mo ṣe dé bí báyìí náà mo tún bi ọ̀gá ọlọ́pàá kọ̀ọ̀kan náà sọ pé lóòótọ́ wọ́n bá òkú tèmi àwọn kan lè sọ pé wọ́n ló wá drop ẹ̀ síbẹ̀ ẹ ṣe tèmi ẹ wáì tèmi kí ló ṣe kí ló ṣẹlẹ̀. dèmọ̀lá àkóbá lásán lásán lélẹ́yìí jẹ́ fún mi ọlọ́run ẹlẹ́dàá ó wù mí mi ò mú nǹkan kan nípa àpò ẹ̀ wo má wù mí ràn ọ́ mo ti ń lọ ọ́ dèmọ̀lá mo ti ń lọ má wò mí ràn o. má ṣe sùúrù ṣe sùúrù má dìkú lè tó yẹ ṣe sùúrù ehm, ọ̀gá ọlọ́pàá. yes. ẹ máa ṣe orí kan fún mi gẹ́gẹ́ bí amòfin ọmọọba máa fẹ́ gba béèlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kó máa tilé wá nígbàkúgbà tẹ́ bá ti fẹ́ rí èmi á produce fún yín. bẹ́ẹ̀ ni. ẹ ẹ mi ṣe nǹkan kan. Eh, ṣùgbọ́n ẹ máa rí ọ̀gá mi ọ̀sẹ̀ òun ló ní final say àmọ́ ẹ má jẹ́ kí n tàn yín o tẹ bá bá ọ̀gá mi sọ kò ní gbà o. Ah, ọ̀gá ò ní gba béèlì ẹ̀ ẹni ẹ̀sùn apáyọ̀ wa ni. Ah, ṣé mo lè rí ọ̀gá yín. ẹ lè rí wọn yóò take him away. ẹ ẹ wo Demola Uomo, non mi conosce morire, che fa là? No. Ah, yes, you. nínú ìgbéraní ìgbéraní ìṣègùn dúpẹ́ rẹ̀ àwọn aláṣepọ̀ àbáwá ṣe ẹ̀kọ́ àdúrótì Elédùmarè àdúrótì gbogbo àṣẹṣẹ àpẹẹrẹ. kábíyèsí àwọn oníwèé ìròyìn tí wọ́n pé àwọn fẹ́ rí yín rèé o. kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kábíyèsí aláìlúwà á ní ká wá bá yín kẹ́dùn nípa ọ̀rọ̀ ọmọ yín ọmọgbọ́láwọn ni ká sì fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọ náà. àbẹ́ ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́n tọmọdé yìí sọ àwọn tó fẹ́ wádìí lẹ́nu kí ni ìjọ tó fẹ́ wádìí. ṣé pé ká gbà pé lápá kan ẹ̀yìn náà wọ́n fi style gbà pé ọmọ bá pààyàn ṣe bí ọmọ Yorùbá nìwọ náà ọmọ ọba máa ń jagun bí ẹrú ni. ọmọ ọba kì í ṣe bẹ́ẹ̀ àti wípé gbọ́láwọ̀n tá à ń sọ̀rọ̀ yìí ọmọ tàbí níléere tó dàgbà tán tó tún rẹ̀ bí ni. gbọ́láwọ̀n yìí ò lè tẹ èèrà lásán kò lè mú eṣinṣin kó tẹ̀ pa níbi tí mo jẹ́rìí ọmọ mi dé kó tó di pé mo wálé mo wá jọba ṣebí nítorí pé mo mọ̀ pọ́ ọmọ rẹ ni ọmọ gidi tàbí re ni ni mo ṣe kó gbogbo businesses mi ni mo kò lè lọ́wọ́ ó ń control ẹ̀ ó ń ṣe dáadáa kí ni tó tún wá kù ṣé ẹjọ́ ọmọ pàpà ńlá di èèyàn á ṣerú ẹ̀ fúnrú ọmọ bẹ́ẹ̀ láyé o. àbí kí ni mo wí èsì lọ́wọ́ bẹ́ẹ̀ àbí ṣe yóò sí. bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀ gbọ́ mi. gbogbo wa pátápátá la gbèrí gbọ́lá hàn jẹ́ ọmọ ọlá ni ọmọ ọba ni a sì ní bímọ tọ́jọ́ ọmọ ọlá kó wù ẹrú. èyí àwọn oníkì ló kọ́kọ́ mọ́ mètò ẹ̀. ẹ bá wà lábí ẹ wò bọ́lá àtẹ̀wá wí kò lè dá adìẹ pa débi tí ó pààyàn. ẹ wá wò mí. tèmi lolú ìyàwó rẹ̀ tá a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n fẹ́ràn ara wọn bí àwọn ṣe fẹ́ràn èyí ni wọ́n máa tẹ̀léra wọn ni kí ni ọ̀wà àpò ṣe fóun tí o fi pa. ẹ wo ẹ̀yin oníròyìn ṣé ẹ rí ọ̀rọ̀ tèmi ọ̀sọ̀ ló fẹ́ sọ fún yín lónìí báyìí rò pupa ni ẹ fi kọ́ lẹ̀kẹ́ ẹ fi kọ́ fún gbogbo àgbáyé o ẹ má sì kọ́kọ́ lọ́mọ́ bá àṣẹ ọ̀rọ̀ yín kọ́ o torí ẹni tó bá gbé góòlù lọ́wọ́ ní wọn bá fẹ́ sọ di padà kò ní í gbà fún ọ bọ́lá hàn ọmọ ọba kò lè dá ní ẹ̀pà kẹ́kẹ́ bọ̀ tó ṣe wí débi pé yọ àpá ìyàwó ẹ̀ obìnrin rẹ̀ ẹ gbọ́rọ̀ ẹ̀rí ṣe bóbìnrin wọn náà sọkọ rẹ̀ lè pọ́ ìwọ́n tó ti mọ̀ pọ́kọ ò lè pa ọ ẹ nídìí àti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa mọ̀ ó yẹ bẹ̀rẹ̀ sí mú báyìí nìkan ẹ̀kọ́ fún gbogbo àgbáyé pé èrò wọn pamọ́ o kò lè pa láì béèrè nǹkan kan bí ọ̀tún. ẹ wo ẹ̀yin oníwèé ìròyìn ẹ mo wá fẹ́ kẹ́ mú gègé yín dáadáa ẹ mo fẹ́ yín sí gbogbo àgbáyé ẹ jẹ́ kó di mímọ̀ fún gbogbo ìlú ẹni gbogbo àwọn amòkùnṣèkà tí wọ́n sá sí kọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa ba orí adé lórúkọ jẹ́ ẹni mo sọ pé bí aláàárọ̀ bá gbà fún wọn alálẹ̀ ò ní jẹ́ o. bákan náà mo tún fẹ́ rán yín sí gbogbo àgbáyé ẹni èmi ọba adérójú abíọ́dún amẹ́kùnláàyè ẹni mo sọ pé irọ́ ni wọ́n pa mọ́mọ́ mi gbọ̀ngbọ̀n dẹ̀ ni mo wà lẹ́yìn ẹ̀bí òkè. Okay gbọ́ngbọ́n ni mi ò dẹ̀ ní kúrò. ẹ ṣe wọn ẹ ṣe kábíyèsí. ẹ ṣe kábíyèsí. ẹ mọ òun wọlé o káàbọ̀ ẹ sì máa o ẹ o ẹ ní sì ẹ̀yin olóyè mo kí yín o ẹ wò ọ̀rọ̀ kékeré kan wà tẹ́mi fẹ́ pàkíyèsí yín sí mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí pátápátá ogun ni o nítorí wípé hmm, ogun ìbọnà kan wọlé ọba o iwájú ogun ẹ̀yìn ogun onílé ọlá o mi fẹ́ sọ jù báyìí lọ. ọ̀kárí olórí ọ̀rọ̀ gidi lọ sọ ẹ wo èmi tiẹ̀ lérò kankan gbogbo àwa àjòyè àtàrà àdúlọ́mọ̀ wípé kábíyèsí wọ òfèrú gbàbùkún lórí oyè níbo ológun ti wá wá hmm. òun ni ó ti wá ọ̀tún ni àbòsí iwájú ni àbáàrin tó jẹ́ pé ìlú fẹ́ ń lóye ní kábíyèsí wa àmọ́ gbogbo amòòkùn ṣèkà tó lóun ba kábíyèsí nínú jẹ́ alálẹ̀ ilẹ̀ yóò bà wọ́n nínú jẹ́. àṣẹ o àṣẹ o. nígbà tọ́rọ̀ ti rí báyìí tó jẹ́ pé ohun kan náà ni gbogbo wa ń fọ̀ tá ti mọ ibi tí a wà mi ò mú wá lábàá o nítorí pé wọ́n ní ọba kì í dábàá àṣẹ lọ́ba ń pa. Mm. Eh, mo mú wá bí àṣẹ wípé ká yan ẹnìkan tó dáńtọ́ lẹ́nu bí ìmì tó máa jẹ́ aṣojú tó máa máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníwèé ìròyìn nítorí ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ báyìí ẹ má gbàgbé pé gbogbo àwọn oníwèé ìròyìn náà máa máa tójú bọlé ní kọ̀ọ̀kan òròfó ni wọ́n o àti ń tán rí àti ń tán rí ni wọ́n máa máa sọ àbí mi ò wéré. Eh, ẹ má jà á fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ kábíyèsí mo yanra mi Hey. pé ẹjọ́ tó kàn. ẹjọ́ tí ó wà níwájú ilé ẹjọ́ yìí ni case number pwci stroke one four five stroke zero zero six the state versus prince gbọ́láhùn adérójú gbọ́láhùn adérójú ìwọ ọ̀gbẹ́ni gbọ́láhùn adéròjú a fi ẹ̀sùn kàn wípé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún yìí ní déédéé agogo mọ́kànlá alẹ́ ní agbègbè magodo ó fi ọ̀bẹ pa arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ tèmilolúwa adéròjú tí ó jẹ́ ìyàwó rẹ̀ èyí tí ó lòdì sí òfin ilé wa ó jẹ̀bi tàbí o kò jẹ̀bi. mi ò jẹ̀bi. yes um, appearances olúwa mi barista ṣèyí adéyanjú agbẹjọ́rò fúnjọba. olúwa mi èmi ni amòfin démọ́lá sàlàkọ agbẹjọ́rò fún ọmọọba bọ́láhàn adéròjú tí ó ń jẹ́jọ́ ẹ̀sùn ìpààyàn nílé ẹjọ́ yìí olúwa mi pẹ̀lú mi ní ilé ẹjọ́ yìí ni àwọn amòfin wọ̀nyí amòfin ṣẹ́gun ìlàíjà amòfin bímbọ́ sàlàkọ amòfin yomi alóore àti amòfin gbẹ̀ngà ìdòwú olúwa mi màá fẹ́ fi àsìkò yìí rọ ilé ẹjọ́ yìí kí a fún ọmọ ọba gbọ́láhàn adérójú ní bail láti máa ti ilé wá jẹ́jọ́ ní ilé ẹjọ́ yìí nígbàkúgbà tí ilé bá fẹ́ rí ìdí ni wípé olúwa mi e, ọgbà ẹ̀wọ̀n tí ọmọ ọba yìí wà kì í ṣe ohun tí ó bá lára mu olúwa mi kì í rí oorun sùn dáadáa kì í rìn dáadáa bó ṣe fẹ́ àdẹ̀mọ̀ láàrin ìlú ọmọ ọba ni tí gbogbo èèyàn mọ̀ gbajúgbajà yàtọ̀ síyẹn olúwa mi ó ní ilé tó gbòòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ fún tí owó yanturu ń wọlé lọ́tún lọ́sì irú ẹni bẹ́ẹ̀ olúwa mi kò lè jump bail torí òun gan ní àwọn nǹkan tó fi sílẹ̀ tí ó lè ṣe láti má mójútó wọn ìdí ni olúwa mi tí mo fẹ́ kí ilé ẹjọ́ ìkíyà grant ẹni bail. objection my lord mo tako ìbéèrè tí ẹlẹgbẹ́ mi amòfin Démọ́lá béèrè olúwa mi òfin ò ní ọ̀wọ̀ fún ẹnikẹ́ni àjọmọba àjọmọba àjọjòyè tàbí gbajúmọ̀ láàrin ìlú olúwa mi ìyẹn ò ní kí a fún ọmọba ní ọ̀wọ̀ ṣebí ìlú ìran ni gbogbo wa olúwa mi ńgbà tí odidi gómìnà tó sá mọ́ ilé ẹjọ́ lọ́wọ́ lókè òkun látàrí ẹjọ́ tí ò tó ẹjọ́ apànìyàn how much more my lord ẹjọ́ apànìyàn tó wà lọ́rùn prince Gbọ́láhàn olúwa mi mo bẹ̀ ilé ẹjọ́ yìí pé ẹ jẹ́ ká fi ọ̀daràn náà sí àhámọ́ títí dìgbà tí a fi rí ojú ẹjọ́ yìí sà i rest my case. Um, lóòótọ́ àti lódodo ẹ̀sùn tí a fi kan olùjẹ́jọ́ yìí kì í ṣe ẹ̀sùn kékeré rárá ẹ̀sùn apànìyàn ni a ò wá lè torí wípé ó jẹ́ ọmọọba ká wá hu ìwà tí a máa tún fi ti ìka àbámọ̀ bẹnu lọ́la nítorí ìdí èyí objection sustained a sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹrin oṣù tó ń bọ̀ àmọ́ títí di ìgbà náà kí olùjẹ́jọ́ kí ó wà ní àtìmọ́lé. As you, as you worship this. Yes, as case. láti Ìbàdàn tí mo gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí kí ló ṣẹlẹ̀. rékè àwáyé mi tèmi ti kú. ṣé pé tèmi ti kú lóòótọ́. wọ́n lé mi ni mo pa tèmi ṣé o nígbàgbọ́ pé mo lè pa èèyàn. ó ṣerú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn kó lè pààyàn Démọ́lá ńkọ́. ó wà nínú court. move. àwa ni oníròyìn láti iléeṣẹ́ Weekly Independent àwa láti wá fọ̀rọ̀ wá yín lẹ́nu wò lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọmọ yín olóògbé Tèmilolúwa àti ọkọ rẹ̀ ọmọọba Gbọ́láhàn. ẹ̀hẹ́ ẹ̀hẹ́ Gbọ́láhàn ó máa kú sẹ́wọ̀n ní bófò bòde yèmí ni mo sọ bẹ́ẹ̀ fún. ẹ̀wọ̀n ló máa kú sí àbí torí owó tó ní àti ipò tí bàbá ẹ̀ wà ó rọ̀ pa yọ̀ ọ̀hún ló pa kò ní fi ìyà jẹ nígbẹ́ o kò lè fi ìyà yìí jẹ mí gbé bí adájọ́ bá dá ẹjọ́ yìí tí ò dáre màá tún pé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn màá pé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ ǹlẹ́ bàbá a fẹ́ mọ̀ látẹnu yín ni bóyá ọmọ yín olóògbé àti ọkọ rẹ̀ ọmọọba gbọ́láwọn wọ́n ti fi ìgbà kan ní èdè àìyedè àbí aáwọ̀ ó ti fi ìgbà kan wà láàrin wọn rí àti wípé ṣé ọkọ olóògbé yìí ó ti wá fi ẹjọ́ ẹ̀sùn yẹn ní ẹ̀ẹ̀kan rí. rárá o kò wá fẹjú ẹ̀sùn òṣìkà ò wá bí wá fẹjú ẹ̀sùn rárá torí tó bá wá bí wá fẹjọ́ sùn máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì máa rá bàbà máa bẹ̀ máa fi ọlọ́wọ́n ọba pàápàá máa fi kọ́ lọ́rùn ṣùgbọ́n torí wípé ó fẹ́ kọ́ mi lẹ́yìn ọ̀kan òun ni ò ṣe wá bí wá fẹjọ́ sùn ah! gbọ́ láwọn á máa gbà o èmi ò mà ní gbà o kò ní fi ìyà yìí jẹ gbígbé kò sí bá bá ńlá bàbá bàbá ìyá láyé ẹ̀ tó lè fi ìyà jẹ gbígbé èmi ni mo sọ bẹ́ẹ̀ arákùnrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan Gbọ́láhàn ò fìgbà kankan fi ẹjọ́ Tèmilolúwa kò fi sùn mí rí ìfẹ́ tó sì gbópọn ló wà láàrin àwọn méjèèjì bí wọ́n bá ti ẹ̀jà ṣe bí àwọn àtẹnu ń jà wọ́n sì ń parí ẹ̀ ọkọ àtìyàwó náà lè jà kí wọ́n ó parí ẹ̀ ó wá yà mí lẹ́nu bí ọ̀rọ̀ yìí ṣe ń láti rí bó ṣe rí yìí ó ṣòmí lọ́wọ́ o. ẹ jọ sórí bíbẹ́ lògùn orí fífọ́ ni bí gbọ́láhàn àti ọmọ mi bá tiẹ̀ ní ìjà ṣó yẹ kó ṣìkà pa mí lọ́mọ. mọ́mí ẹ take it easy ma. ṣé mo bá yín jà ni àbí mo lu ẹ̀ṣẹ́ sí yín ni mo ní èmi ò ní gbà ìyá yìí ò ní jẹ mí gbé mo ní gbọ́láhàn máa gbà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín á dá mi mọ̀. Ah! torí kíyà má bàjẹ́ yàn láṣẹ níjọba àbí bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ nìyẹn ẹgbẹ́lẹ́kẹ̀ jíṣẹ́ fún wọn pé èmi àti wọn ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ọkùnrin tó lọ́wọ́ ọmọ jọjá sí kò ní bọ́nú ẹ̀mí ni mo sọ bẹ́ẹ̀. lóòótọ́ mi ò lè fi Bọ́lá hàn rọ́pò ọmọ mi àmọ́ ọ̀rọ̀ yìí ṣò lọ́wọ́ nítorí ìfẹ́ tó gbópọn tó wà láàrin àwọn méjèèjì nígbà ayé tèmi lolúwa Gbọ́láhàn ń nawọ́ ìfẹ́ sí tèmi lolúwa ó sì nawọ́ ọ̀fẹ́ sí gbogbo mọ̀lẹ́bí pátápátá ṣùgbọ́n nígbà tó wá já síbi tó já sí yìí kí ni ká ti wí ah, èyí ṣò mí lọ́wọ́ o. bàbá fún gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ọ́ lẹ̀ báyìí ẹ̀ mú dá wa lójú wípé ọmọ ọba gbọ́láwọ̀n kò lè ṣekú pa ọmọ yín olóògbé Tèmilolúwa. má kó nǹkan tí mi ò sọ sí mi lẹ́nu wò mí ẹni tí mo fàyọ fún ẹ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ yìí rújú ó rújú gan ṣùgbọ́n ọlọ́run nìkan ló lè tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ náà. bàbá a dúpẹ́ lọ́wọ́ yín tí a bá ní ìdí láti padà wá bá yín ẹ tún rí wa ẹ ṣe gan. prince o ní láti take it easy ni o sórí gbogbo òròrí tó ń ro yìí ó ṣeé ṣe kó dá àìsàn sí ẹ lára o ẹlẹ́ẹ̀kejì ní pé o ò bá ronú fọ́gbọ̀n oṣù kò lè yọ ẹ sotiri ẹni tó jù ẹ wà níbí ẹni tó jù lọ wà níbí ṣó àdúrà ni kó máa gbà kó bẹ ẹlẹ́dàá ẹ̀ kó kó ẹyọ nínú àjàgà tó wáyé. débọ̀ nípa wọ́n fi mí sí àtìmọ́lé kọ́ ló ń jẹ́ kí n ronú ohun tó ń jẹ́ kí n ronú ni pé mo pàdánù olólùfẹ́ mi ẹni tí mo nífẹ̀ẹ́ tọkàntọkàn. Oh. ìbínú kan wọ́n dákan sómi ọmọ ẹ̀dá èèyàn wọ́n bínú iyọ̀ wọ́n da iyọ̀ sínú ìpè wọ́n wá pa tèmi wọ́n fẹ́ fi ikú ẹ̀ bà mí lórúkọ jẹ́. kún ọ̀ràn ohun tí mò ń tẹnumọ́ fún ẹ ni pé ṣé o lérò tó lò yìí ṣé o lérò pé ó lè dá ẹ̀mí tèmi padà ni. December thirty first ní alẹ́ àìsùn ọdún. ẹ̀wọ̀n bọ́ìsì káwọn káàsì ọ̀rẹ́kẹ́ tó lẹ́gùn yahoo ṣe ẹ̀ jáwèsì. dẹ̀ mọ̀ pé nǹkan tuntun ó gbọ́dọ̀ wọnú ọdún tuntun ni ṣe fẹ́ sọ fún mi pé ò tí ì ni. ó bẹ̀rẹ̀ gbogbo àwọn àṣàmọ́ ẹnìyẹn o ibi tó bá fẹ́ sọ̀rọ̀ sí gan ni kò sọ̀rọ̀ sí kí lè mọ nǹkan tó wù. ok nǹkan tí mo mí ni pé lọ́dún tuntun yìí ṣé ò ní fẹ́ yà wò ni. ọ ṣaago ń búgò ìwọ ń kọ ṣé kò tí yẹ kí ìwọ lọ́kọ. ó mọ̀ pé mo ti tó fọkọ but ẹni tí mo nífẹ̀ẹ́ kò tí ì ṣetán. Hmm. kò fẹ́ sí yàtọ̀ láàrin ọ̀rọ̀ mi àti ẹ ohun tó kàn yàtọ̀ díẹ̀ ní tèmi sí tiẹ̀ tí mo kàn rí ni pé ẹni tèmi fẹ́ fẹ́ mi ò tí ì rí. kí ló mú ìgbà pé òtí rẹ̀ ń tó fẹ́ fẹ́ ṣọmọdé ni ẹ̀yìn. Ah, mo ní mi ò tí ì rí ṣé kí n máa parọ́ ni. ok gbọ́láhùn ṣé mo nǹkan tó máa ṣẹlẹ̀ tí aago méjìlá bá ti kọjá díẹ̀ tá a ti gbàdúrà tá a ti wọnú ọdún tuntun tán báyìí lẹ́yìn tó lajú lẹ́yìn àdúrà ẹ̀ obìnrin tó bá kọ́kọ́ rí lẹ́gbẹ̀ẹ́ òun ni ìyàwó tọ́lọ́run olódùmarè yàn fún láti òde ọ̀run. rekia baby <laughs> another superstition tún lélẹ́yìí o. àkúkú ah, mọ̀ rẹ. ẹ ẹ ẹ ìbára wa àgọ́ méjì fẹ́ lù o. Ah. òótọ́ ni mo sọ. two more minutes two more eh, minutes. ẹ má wẹ̀. tọ́lá ti gbàdúrà tán eh. <laughs> jọ ọmọbìnrin Démọ́lá Sàlàkọ́. Démọ́lá ṣé kò sí nǹkan kan. Femi. Ah, Démọ́lá. Happy New Year, Happy New Year. Hmm. Ṣé papa? Ah, dúpẹ́. <laughs> Kí ló ń ṣẹlẹ̀? Dáadáa ni, tí mo tún rí ẹ yìí, mọ̀ pé ọdún ìtìyàwó. Eh, mo fẹ́ rẹ̀. kí ló ṣẹlẹ̀. báwo lọmọ yìí. ṣé tèmi ńlá ọ̀rẹ́ mi ni. mo láìkẹ́ gan oh, mo láìkẹ́ mo yẹn rí orí mi dàrú ọlọ́run. ẹ ṣe ẹ̀kọ́ ẹ ṣe ẹ̀kọ́ i'm serious. báwo wá ni mo láìkẹ́ gan-an mo ṣe rí bẹ́yìn love at first sight ni mi ti ẹ̀ mọ́ tí mo lè ṣe mọ́ òdèjọ́. mo ń ṣeré ni mo ṣe rí nàá mo fẹ́ fẹ́ gangan ni. Okay, no problem. Wà á bá mi ṣe. Ah, Tèmi láàmú. Eh, Ọmọọba rẹ̀ Bọ́láhàn Adéròjú. Òun ni aláṣẹ iléeṣẹ́ Adlat International láti máa gbórúkọ iléeṣẹ́ yẹn. Bó ṣe wà yìí, ó ní àrùn tó bá rí nǹkan tó bá wù ú tí kí wọn bá yìí tẹ lọ́wọ́ ó lè torí ẹ̀ kó ṣàìsàn ó lè torí ẹ̀ kó bara jẹ́ wà á sáré tẹ̀ ó bá mi sọ̀rọ̀ kan ni ó ní bóun ṣe rí ẹ òun fẹ́ràn ẹ òun nífẹ̀ẹ́ òun á dẹ̀ fẹ́ kí ẹ máa fẹ́ra yín mo lè sọ mo ní kò sí problem kò sí problem mo lè sọ mo kò sí problem. ẹ ẹ jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó bá ní ìdùnnú á ṣe fún un ìwọ má ròyìn rẹ̀ jẹ́ kí àwa tá a mọ̀ ẹ̀ka ròyìn yẹn fún ọ. Oh, oh, gbogbo tó bá fẹ́ àṣẹ fún ọ àtẹ̀kẹ́ ẹ bí wọ́n ṣe ń kẹ́ obìnrin bẹ́ẹ̀ ló ṣe máa kẹ́ ẹ láwọn tó mọ obìnrin kẹ́ ẹ jẹ́ kan lára wọn. Hmm. má tún máa sọ̀rọ̀ jù kò yẹ ẹ̀ẹ́dẹ̀ dramẹ̀ kan èmi wà ní ọ̀hún tí ẹ bá ṣe arrangement. ah ok o ṣe bò ah. <laughs> um, Timmy láti ìgbà tí mo ti rí ẹ báyìí mi ò mọ tó ṣe mí mọ́ wo mi ò mi ò fi ẹ ṣeré o mo fẹ́ fẹ́ gangan ni o mo fẹ́ fẹ́ sílé bíi tọkọ tìyàwó. ah <laughs> thank you um, wo mi ò wá lè sọ ohun tí mo fẹ́ máa pe ọ̀rọ̀ ẹ báyìí. torí gbogbo nǹkan tó sọ bẹ́ẹ̀ gangan lórí bí mo ṣe gbàdúrà tán tí mo bọ́ síta ẹni tí mo kọ́kọ́ rí ni èmi àti ẹ ti sọ̀rọ̀ àti pa àti ké a ti yanjú ẹ̀ gbogbo nǹkan tó wà lára ẹ̀ pátápátá ni mo appreciate. Hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run in fact love at first sight mi ah, mo like ẹ̀ gan bó ṣe wáyé <laughs> tèmi lórúkọ ẹ̀ tèmi ní ìtọ̀rẹ́ mi rékìá ló jẹ́. ẹ máa bá ẹ. ẹ eh, ta lẹ́nu yẹn. Ah, mo sọ fún ẹ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni kò sí ọ̀kan. <laughs> tèmi tèmi kí ló ń ṣe gangan náà. student mi bọ̀ mi ò ní pẹ́ ṣe tán tí bá dẹ̀ ṣe mo máa lọ sẹ́ẹ̀. student mm. no problem gbogbo nǹkan tó bá ti fẹ́ sọ fún mi gbogbo ayé ẹ gbélé ayé mi. bí èmi àti tèmi lolúwa ṣe pàdé nìyẹn nígbà tó jáde yunifásitì ó wáṣẹ́ wáṣẹ́ kò ríṣẹ́ mo bá ní kó máa wá ṣiṣẹ́ ní iléeṣẹ́ ọ̀dọ̀ mi kóun di account department mú. Yes. five to two. wẹ́ òdó ni temi gesi sí ẹ kì í ṣe àìmọ̀ olóko gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ náà kò sí ìtò mọ̀ bẹ́ẹ̀ òun ni new accountant fún complain wa tí ó mọ̀ máa bá wa ṣiṣẹ́. ah ah congratulations. Oh, thank you very much. inú mi dùn gan inú mi dùn gan um, kò sí kọ́ta fẹ́ sọ náà ju pé àsìkò tó darapọ̀ mọ́ wa àlùbáríkà ọlọ́run kó tún máa wọ ọrọ̀ ajé wa sí. àmín o. <laughs> Uh, prince ìjọba mi tún ti fáìlì kíákíá so that um, àwọn tí wọ́n fẹ́ gbowó yẹn àlébẹ̀ sí ni máa process wọn. ah ok má wọlé máa ṣiṣẹ́ lórí ẹ̀. ok all ó dàbọ̀. see you later. Um, Temi, tí ó bá dijọ́ Monday o lè wá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé o like office tí wọ́n fi hàn yẹn. Hmm, ó wà òkè mo kàn ní láti ṣe one or two things òun taste tèmi. wow anything tó bá wù ẹ́ ló lè ṣe ń bẹ ìwọ ló ní ọ́fíìsì tá a wà yìí ìwọ ló ní company. no problem no problem so ti go through it. yeah almost true. anyway anyway prince má bínú ìbéèrè tí fẹ́ bí ẹ yìí ṣé lẹ́yìn ìgbà tí wàá ti tèmi tẹ́ ṣègbéyàwó tán ṣé kìí ṣe pé bóyá ẹ máa ní misunderstanding ṣá. dìbò tí n bá sọ fún ẹ pé kò sí misunderstanding láàrin èmi àti ẹ irọ́ ni mo pa àmọ́ pẹ̀lú gbogbo èdè àìyedè tó wà láàrin èmi àti ẹ mo ì nífẹ̀ẹ́ náà síbẹ̀ torí lẹ́yìn ìgbà tí a ṣe ìgbéyàwó tán tèmi yíwà padà pátápátá ni jóná ìwọ ẹ yí padà ìwọ ẹ yí padà bíi ti báwo irú ìwà wo ló ń wò. ìwà burúkú oríṣiríṣi ló bẹ̀rẹ̀ sí ní wò ó di ẹni tó ń pa irọ́ tí tèmi bá sọ fún ẹ wípé òun lọ sí Yaba ká lọ pàdé ẹ níkẹjà ni ó wá dúró nídúró pé kò sí ẹnikẹ́ni tó lè jẹ gàba lórí òun tíyàwó mi bá pa owó sọ́wọ́ kò sí ẹnikẹ́ni tó lè gba owó náà lọ́wọ́ ẹ̀ ìwà burúkú oríṣiríṣi àwọn strange calls tí máa ń fi etí ara mi gbọ́ tí tèmi bá jáde lọ láàárọ̀ ó dìgbà tílẹ̀ bá ṣú pátápátá kó tó dìpò wọlé lọ́jọ́ kan ó sọ fún mi pé òun lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ nǹkan ní Ìbàdàn ọ̀rẹ́ ẹ̀ tèmi ò mọ̀ rí o bó ṣe jáde síta tán kò pẹ́ lèmi náà jáde. Ah, okay. o. ó ga o ó láwọn máa gbà mí o lórí ìyàwó ẹ láìpẹ́ yìí níwájú ẹgbẹ́ olùmẹrìndín. mo kí i ṣe ló ṣe bí kò wọn ọmọ wọn jọ̀wọ́ tó bá délé bá ń bí pé kí ni mo rà ní báyìí. èkó tẹ ẹ ẹ ẹ gbẹkẹà ó ṣùọ pé òun gangan lórí. irú ìbéèrè wo nìyẹn ṣojú mi fọ́ ni. bọ́lá ọ̀hún bọ́lá ọ̀hún bóyá kó máa túmọ̀ pé bàbá ẹ̀ ṣé rẹ́kì àwọn ẹ̀dá bí àwọn tó fẹ́ bi rékì àní pé tèmi lè máa rí lóun tó bí á tèmi wo. láíláí ojú èmi àti ẹ̀ṣẹ̀ mẹ́rin ó rí mi dáadáa. wẹ́ ok má bínú ṣe ti lọ tí n bá délé màá bi léèrè. mi ò bínú o ọjà kó bá mi bí ó mi mọ̀ pé tí mo rà ń gbà ẹ̀. Hmm? so ẹ ti jẹ́ gbogbo fàájì nílé tán àbí ẹ wá ń yọ lọ ẹ nílò láì fún mi ní owó lọ́jọ́. leki ya ah. okay, Okay. mo rí pé ọ̀rọ̀ tí mi wá ń fẹ́ àmójútó báyìí. Ìbàdàn ló dágbére fún mi pé lọ ni tẹ́mi wá dé èkó tẹ̀ ẹ ẹ pé Démọ́lá wọn fi mí rẹ́rìn gbà mí gbà mí jọ. bọ́lá bọ́lá ṣòro ṣe fẹ́ gbọ́ tèmi o náà ti wà very very careful one ọkùnrin tó bá tó ọkùnrin dààmú àlórí ọ̀rọ̀ obìnrin èyí ni tó bá lọ fẹ́ máa wà wọ́ọ̀rì nípa ibi tí ìyàwó ẹ máa ń lọ fẹ́ máa mọ́nítì ọ̀hún kó bá ara ẹ̀ two pẹ̀lẹ́kùtù ló máa fi ọjọ́ ọ̀rọ̀ kì í ṣàgídí kó mọ́ béèrè lọ́wọ́ ẹ̀ àbí ni pẹ̀lú sùúrù ẹ̀ta ibẹ̀ ni wípé obìnrin ló mọ̀rọ̀ ìwà o not your very ètò obìnrin lè wà ń bẹ̀ tó sì yẹ láti ṣe lọ́wọ́ sọ́kàn yìí just take it easy take it easy. mo ti gbọ́ jẹ́ ká máa lọ. ṣẹ́ẹ̀tì fún in fact david kọlẹ̀ ni mo ti rà ṣe láìkẹ́. bọ́lá hàn kí ló ṣe é. tí kí ni fi ṣe. mo mọ̀ ẹ́ tí bá ra nǹkan fún ẹ náà mo mọ bó ṣe máa react kí ló ṣẹlẹ̀ ṣé ò láìkẹ́ ni. Tẹ́mi ìbò ló ti ń bọ̀. <laughs> Ṣé bí mo sọ fẹ́ pé mo lọ sí Ìbàdàn kí mo fẹ́ lọ rí ọ̀rẹ́ mi kan? But kí ló dé tí wọ́n máa fi ń dágbére Ìbàdàn tó jẹ́ pé Òṣogbo ni wọ́n ti máa lọ rí ẹ? Kí ló mìn? Mi ò mọ nǹkan tí mò ń sọ mọ́ nìyẹn. Kí ló lọ ṣe ní Èkó tẹ̀? Èkó tẹ̀ o. Ta ló sọ pé òun rí mi lÉkòó tẹ̀ o? Èmi èmi kọ́ lẹni náà rí bóyá òkú mi ló ń ṣe láti sọ fún ipò rí. òkú ẹ tẹ́lẹ̀ tí o bá ń fi nǹkan pamọ́ máa rántí ẹni tó máa wá o rékì àtórí ẹ ní èkó hotel tó kí ẹ tó dá lóhùn nǹkan. ibẹ̀ yẹn gan-an náà ni mò ń dúró dè kó lọ ó di dandan kó máa bà mí jẹ́ ṣé bí mo rí oko ikú kí n tó lọ gbin ẹ̀pà síbẹ̀ ẹ eh, eh, ṣé bí mi mọ̀ pé girlfriend ẹni tẹ́lẹ̀ kí n tó wá fẹ́ so ó di dandan kó má bá mi ṣòro bí. inú mi máa jẹ ìkú ò tí ì kú ó kẹrin. kọsẹ̀ síbẹ̀ níbo níbẹ̀. arrange bó ṣe máa mú un bẹ̀. tèmi. ló dé tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi náà tó jẹ́ pé ojúmọ́ kan irọ́ kan ni tó bá kíyàn káàárọ̀ àfi kíyàn bó síta kó lọ wò kí ṣe lóòótọ́ ni ilẹ̀ ti mọ́ kò tí tó five minutes tó sọ fún mi pé bóyá òkú ẹ̀ ni wọ́n rí ní Èkó hotel Safari boutique tó wà ní opposite Èkó hotel ibẹ̀ ni wọ́n ti pè é ń sìn tí wọ́n sọ pé gbàgbé pọ́ọ̀sì síbẹ̀ why why tèmi kí lórí tó fi ṣe gbogbo fún mi. Ah. prince prince hmm. kí ni problem ẹ̀ nà kí ló tó fẹ́ fúnra ẹ ní hypertension ah, ah. èwo ni ogun máṣu máa tọ̀ jóná kí ló bà nínú kí n máa bọ̀ láti Ìbàdàn kí n dẹ̀ drive lọ sí Victoria Island kí n lọ sí boutique níbẹ̀ kí n lọ ra nǹkan fún ẹ ṣé bí ṣé tí mo rà níbẹ̀ ni mo fi wọ̀n ẹ́ sìn kí ló dé ná ṣó fẹ́ pa mí ni ó láwọn ṣọ́ ara ẹ o ṣọ́ ara ẹ o. Ah! gbogbo àwọn ọ̀wà tí tèmi ń wò yìí ó fi ilé sú mi pátápátá. wọ́n á jókòó mo kàn ti ẹ̀rọ lọ́jọ́ kan pé ah, kí ló dé tí arábìnrin fi ń wúrú wa kò yé mi nítorí lójoojúmọ́ irọ́ tuntun ìwà tuntun ni débọ̀ lọ́jọ́ kan mo ń lọ síbi iṣẹ́ mo wá rí ká ìyàwó mi ní other side of the road ah, àbó nǹkan lè ní ẹni tí mo fi sílẹ̀ kí n tó jáde ńlé n ìgbà tí màá fi débi tó wà ó ti ń lọ bá gbà tẹ̀lé débọ̀ mo tẹ̀lé ìyàwó mi tí tí tí tí wọnú òtẹ́ kan ni n bá páàkì mọ́tò mi sí ẹ̀sìn sẹ́gbẹ́ gangan n bá wọnú òtẹ́ yẹn lọ mo wá gbogbo inú òtẹ́ yẹn pátápátá mi ò fojú kan ìyàwó mi o ìgbà tí màá fi padà bọ́ sálẹ̀ ó ti gbé mọ́tò ẹ̀ ó ti lọ. mi ò lọ bí iṣẹ́ mọ́ mo á padà sílé ìgbà tí màá fi délé to my surprise mo bá ìyàwó mi nílé ńṣe ló ṣojú furu bí ẹni òun tiẹ̀ jáde lọ síbi kankan rárá. Ah! ìyẹn ga o lọ́nà ṣé ilé tèkété bẹ́ẹ̀ yẹn níyàwó ẹ̀yẹ ni. Ah! ó tójú sú mi kò tiẹ̀ yé mi ìwà tó wá wù lọ́jọ́ yẹn ni mo fi sọ pé gbogbo ohun tó bá gbà òun la máa fún un tí ò bá sọ ibi tó lọ fún mi pé lẹ́yìn ikú sàárè ní fèmí àti ẹ̀. tèmi tèmi tèmi. ibo ló lọ nígbà tí mo jáde. tí jáde nùlé hòtẹ́ẹ̀ tí mo ti rí ẹ nísinsìnyí ta ló lọ bá bẹ̀. hòtẹ́ẹ̀l èmi tèmi lólúwa kọ́. o fẹ́ sọ fún mi pé ojú ń dùn mí nìyẹn o. <laughs> man ó possible kojú máa dùn ẹ́ because èmi kọ́ lórí bóyá àwọn girlfriends ẹ lórí tí òyìn máa jí ń pè mí lórí. ó possible kojú máa dùn èmi. ẹ tí o bá sọ ẹni tó lọ bá bẹ̀ fún mi òkú méjì àbọ̀lọ̀ ń lé pẹ̀lú mi àti ẹ̀. ó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ o tí o bá jẹ́wọ́ fún mi máa pa ẹ́ dànù. dọ́là ah, rẹ̀. Ah, ó tọ́jú tóbi. Okay. ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ok o ò sílẹ̀kùn yẹn má ṣí tó Oh. oh. sílẹ̀kùn. no problem àmọ́ tí mo mọ̀ ní pé tó bá ṣí ilẹ̀kùn yẹn ó fi ayé sílẹ̀ nìyẹn èmi ni mo sọ bẹ́ẹ̀. tí mo mọ̀ mọ́ nìyẹn o ọ̀ǹtì ìgbà táwọn ọlọ́pàá wá jí mi níbi tí mo sùn sí tí wọ́n sọ fún mi wípé tèmi ti kú mi ò mọ̀ nǹkan kan nípa ọ̀bẹ tí wọ́n sọ pé rí nílé mi ah, ṣé màá wá ṣekú pa tèmi ni èmi. ó oh, hmm. mà ṣe o ọmọ tí gbàgbé ìṣẹ́ sórí pé ẹ̀dọ̀kẹ̀ ọ̀rọ̀ ni ká ní kì í ṣe pé òfìbínú mu ti gbàgbé ni ó ṣeé ṣe kó mọ ibi tí ikú ìyàwó ẹ̀ ti gbé wà. kì í ṣẹjọ́ mi dé bọ́ ọ mo ti wò pé wọ́n ló jẹ́ kí n mọ ọtí bí mo ṣe mú yẹn. sórí pé ìwọ ló dára ẹ lóró báyìí sí. tán bá dẹ̀ ṣe tán palẹ̀ náà tí kì í tì ṣé wò mọ ẹgbẹ́ tó torí òkè ṣòro tó mutí àmupara bí ẹni bọ́ lé ikú tó ń relé àrùn lọ́sùn ni. òótọ́ ọ̀rọ̀ ló sọ ọ́ bí ìgbà tí èèyàn kúrò nínú òkè ṣòro kan bọ́ sínú ìkejì ni. Ah! anyway ohun tó pamọ́ ojú ọlọ́run ló tó jóná ìjẹ́ ó tiẹ̀ ti fi ojú orí òkú ìyàwó ẹ̀ tán ló pa ẹ̀. fojú kan bí wọ́n ṣe gbé mi kúrò nílé police station náà gbé mi lọ láti police station délé ẹjọ́ ni láti ilé ẹjọ́ débi tá a wà yìí. omi ń pé o ò tí ì fojú rí òkú ìyàwó ẹ. mi ò tí ì fojú mi kàn án. but tó bá ń dá ọtí ní kọ́ yẹ kó orókù ìyàwó ẹ náà àbí ṣé tó bá rí ìyàwó ẹ ò ní dá mọ́ ni. bẹ́ẹ̀ ah ah ah òótọ́ ah, ló sọ ọ́. Eh, mo fún ọ ẹgbà ẹgbà ẹ ṣe ẹ jọ ń fẹ́ kí ẹ wo ọ̀bẹ yìí dáadáa ṣé ọ̀bẹ tí ẹ ṣe àyẹ̀wò fínífíní lórí ẹ̀hún lẹ mú dání. yes òun gangan ni. ọ̀bẹ tí ẹ bá ọwọ́ ọmọ ọba gbọ́láhàn adérójú láàrẹ̀ òun nìyẹn. òun ni òun ni mi gbọ́dọ̀ ṣí mọ́. ẹ ṣe ǹjẹ́ mọ̀ wípé bí ọ̀bẹ yẹn ṣe wà lọ́wọ́ yín tí wọ́n bá ṣe àyẹ̀wò lórí ẹ̀ gàdàgbà gàdàgbà náà máa bá ọwọ́ yín lára ọ̀bẹ yẹn. ẹ ẹ ṣe bí ilé ẹjọ́ la wà ilé ẹjọ́ mo dẹ̀ ti mu dání everybody ni pé bí mo ti mu. ẹ farabalẹ̀ farabalẹ̀ ẹ rí ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé kí èmi sì kí n mú ìbọ̀wọ́ kí n wọ sọ́wọ́. So kí n wá mú ọ̀bẹ yẹn kí n lọ sí ilé tiyín kí n fi ṣe jàǹbá lóríṣiríṣi ńbẹ kí n wá ju ọ̀bẹ yẹn sílẹ̀ ṣe mọ̀ pé tí wọ́n bá mú ọ̀bẹ yẹn tí wọ́n bá lọ ṣe àyẹ̀wò dáadáa lórí ẹ̀ ọwọ́ iná máa bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ìbéèrè kejì ǹjẹ́ ẹ̀yin ọlọ́pàá ti ẹ̀ gba ọmọ ọba gbọ́láhàn adéròjú láàyè kó tiẹ̀ wo òkúta tiẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹ̀ yìí bóyá aya ẹ̀ ni o àbí kìí ṣe aya ẹ̀. ṣe rí àárín yẹn ó ṣókùnkùn sí mi kò dá mi lójú. ìgbà láyè. àṣe. olúwa mi mi ò ní ìbéèrè fún ẹlẹ́rìí mọ́. Yes, uh, prosecuting counsel olúwa mi kò sí ìbéèrè fún ẹlẹ́rìí mọ́ o lè lọ jókòó olúwa mi mo fẹ́ tọrọ àyè nílé ẹjọ́ yìí láti pe ẹlẹ́rìí pàtàkì kan tí mo ní tó dẹ̀ wà nítòsí go ahead Mr. Adesoji Agbabiaka ọ̀gbẹ́ni sọjí agbábíàkà ṣé mùsùlùmí ni yín ni àbí onígbàgbọ́ àbí ẹlẹ́sìn àbáláyé. mi ò ṣe kankan lọ mẹ́tẹ̀ẹ̀ta. àmọ́ ṣe gbà kọ́lọ̀ wà. gbà kọ́lọ̀ wà. ẹnu ọwọ́ yín sókè. ẹ máa wí tẹ̀lé mi. èmi. èmi adésọjí agbábíàkà. mo ṣe ìlérí wípé. mo ṣe ìlérí wípé. gbogbo ẹ̀rí tí n ó jẹ́ níwájú ilé ẹjọ́ yìí. gbogbo ẹ̀rí tí màá jẹ́ níwájú ilé ẹjọ́ yìí òtítọ́ àti òdodo ni ó jẹ́. ó máa jẹ́ òtítọ́ àti òdodo. kí olúwa kí ó ràn mí lọ́wọ́. kí olúwa kó ràn mí lọ́wọ́. arákùnrin tún sọ fún ilé ẹjọ́ ilé kan sí orúkọ ẹ bí ọ̀daràn ṣe jẹ́ sí ẹ àti ihun tó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún tá a wà nínú ẹ̀yìn lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Adésọjí Agbábíàká soj one. ẹni mímọ̀ mi dáadáa ni ọmọ ọba Gbọ́láhàn. ní ọjọ́ tí à ń sọ̀rọ̀ yìí ojúgbó ni mo wà níbi tí ọkọ̀ mi bàjẹ́ sí mo wá dúró síbẹ̀ mo ń retí bóyá máa rí ẹni tó máa ràn mí lọ́wọ́ gbogbo táwọn sọ yìí lọ bí aago mọ́kànlá alẹ́ lójijì ni mo rí ọkọ̀ kan tó ń sáré bọ̀ mo juwọ́ sílẹ̀ ọkọ̀ náà dúró mo wá bẹjú wọnú ẹ̀ báyìí mo rí ọmọ ọba Gbọ́láhàn ó wa ọkọ̀ náà wọnú igbó lọ. mo wá wò bẹ́ẹ̀ ni ojú ẹ lé kókókó mo wá wò wípé bọ́yọ̀ ọmọ ọba wà nínú ìṣòro ni kí n súnmọ́ kí n lè ran ọmọ ọba lọ́wọ́. pàkàlàyà ló nígbà tí mo rí ọmọ ọba tó ṣílẹ̀kùn ọkọ̀ tó wọ́ òkú ìyàwó ẹ̀ jáde tó sínú igbó lẹ́yìn náà ọmọ ọba kó sínú oko ẹ̀ padà ó tilẹ̀kùn ó sì wa ọkọ̀ náà jáde ẹ̀rù bà mí orí mi wúwo jìn ni mo ṣe gbìyànjú láti pe ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ ni. olúwa mi kò sí ìbéèrè mọ́ fún ẹlẹ́rìí. yes um, agbẹjọ́rò fún olùjẹ́jọ́ olúwa mi ọ̀rọ̀ yìí bá mi ní òjijì olúwa mi nídìí èyí màá fẹ́ rọ ilé ẹjọ́ yìí kí a sún ìgbẹ́jọ́ síwájú láti lè fún mi ní ààyè láti wá fi ọ̀rọ̀ wá ẹlẹ́rìí yìí lẹ́nu wò dáadáa. rárá o rárá kò sí ohun tó jọ ìjọ tí a bá rí bí òun ni ibi ń wọlé mi ò fẹ́ ká fi àyè lẹ̀ fún ká kàn máa sún ẹjọ́ ìsíwájú ká máa fàágùn ju bó ṣe yẹ lọ. And don't forget, justice delayed is justice denied. ẹ ṣe olúwa mi ọ̀gbẹ́ni sọjí soj one ṣé soj lórúkọ yín ni àbí adésọjí. ẹ gbogbo ayé ló mọ̀ mí sẹ́sọ jẹ kò síbi tẹ́ ẹ dé bẹ́ẹ̀ dàbújá bẹ́ẹ̀ Port Harcourt bẹ́ẹ̀ Kano bẹ́ẹ̀ anywhere ẹ sọ jẹ wà ó ti bo orúkọ tí mò ń jẹ gan mọ́lẹ̀ ṣùgbọ́n orúkọ tí wọ́n sọ mí gangan adésọjí agbábíàká. ẹ ṣe ẹ jọ mo fẹ́ kí ẹ sọ fún ilé ẹjọ́ yìí ṣé dájúdájú lótìtọ́ àti òdodo ni ẹ fi ojú yín méjèèjì rí ọmọ ọba gbọ́láhàn adéròjú ní alẹ́ ọjọ́ tí a sọ yìí dáadáa tí mo lè ṣe pèsè. tó bá wá jẹ bẹ́ẹ̀ ní ẹni tẹ́ ẹ mọ̀ dáadáa ẹ dẹ̀ rí kí ló wá ṣẹ̀yìn tẹ́yìn ò porúkọ ẹ̀ kó náà lè rí pé tó èèyàn kan rí òun. barista kí n pé kí n la ẹ̀gbọ́n tí mo sọ ojú ẹ̀ lé kórókóró ẹni tó ṣẹ̀ṣẹ̀ pààyàn. kí lẹni tó ṣẹ̀ṣẹ̀ pààyàn tó lè fi alátakò ṣe ẹ má jẹ́ purọ́ fún yín ọmọ ọba gbọ́láhàn ni mo rí apààyàn sí ní gidi apààyàn ni. olúwa mi mi ò ní ìbéèrè fún ẹlẹ́rìí o. yes um, ẹ lọ jókòó. ẹ ṣe. a sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tó ń bọ̀ yìí fún ìdájọ́. as a lot of places. ẹ̀rọ̀ta. ṣé ẹ ti wà ókè. a ti wà ókè. ẹ lead anything mọ. ẹ ṣọ. yes. mi fẹ́ máa lọ nìyẹn. ẹ lè máa lọ. ẹ ṣe gan. all right. Um, bọ́lá ṣé wọ́n lọ ti fojú ara rẹ̀ sìn wípé lóòótọ́ tèmi ti kú mo ti confirm báyà bí. Démọ́lá lóòótọ́ ni mo rí òkú yẹn àmọ́ ojú òkú tí mo rí yẹn ò jọ ojú tèmi rárá lóòótọ́ wedding ring tó wà lọ́wọ́ ẹ̀ exactly wedding ring tí mo fún nìyẹn àmọ́ ojú tí mo ń wò yẹn ò jọ ojú tèmi. nọ́sẹ̀sì ló sọ yìí. ẹ má bínú ẹ má bínú kò yé mi ǹjẹ́ mọ̀ pé tí wọ́n bá tí wọ́n bá di báyìí sí wọ́n máa wà confused kò yé sí. Um, bọ́lá ọ̀hún sórí nǹkan tó sọ kì í rí bẹ́ẹ̀ ń gbà mí torí tí wọ́n bá ti àmì bá àmọ̀ kú wọ́n ti gbé sínú yìnyín àwọn kan ti change lára ẹ̀ kò yẹ ń even ẹ̀ tó pé o máa ń bá mú twenty four seven tó bá kú tó dípọ́ ti àmì bá àmọ̀ tó ní kó wá identify ẹni yẹn wà á dẹ́ ìwà ṣe ní nọ́ọ̀mù ò mọ̀mọ́. exactly ẹ ẹ ẹ but ó ní láti jẹ́ pé nǹkan kan tí èèyàn abó ò rà láti rẹ̀. ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá aṣọ tí ẹ bá rò kúngbà tá a máa gbé òkú ó wà ní police station. ṣé òun lè wá rí aṣọ yẹn for identification. why not. ẹ jẹ́ lọ. àtẹnìkejì yín tí n bá gbọ́ ariwo ní ẹnu yín máa fi ìfọwọ́ mi fọ orí yín dànù ọ̀gbẹ́ni Démọ́lá Sàlàkọ̀ ìwọ ni o fẹ́ gba ọmọ ọba tó pààyàn sílẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ hmm. bọ́ ṣo fẹ́ káwọn èèyàn kó jèrè ẹ ṣá ṣó fẹ́ kún rèwerèwe hmm. àánú ẹ ó ṣe mí sórí eléyìí tí mo wá yìí mo fi eléyìí ṣe kí ni violate tí n bá tún gbọ́ pé o make move ipò fẹ́ gba ọmọọba sílẹ̀ <laughs> ó léwu o ó ṣe kí ni ó léwu bí o dá ọ̀tún ẹ̀ àbí gbòòrò ẹ̀ stainless o gbọ́ àbò dáhùn ìwọ lòṣì olè olójú kòkòrò. Démọ́lá. Sà. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátá gbogbo rẹ̀ là ń gbọ́. Bí wọ́n ṣe ń rẹ̀bù rẹ̀ káàkiri ìgboro, a gbọ́ kan kù níbẹ̀. Kí ni ká mọ wá fẹ́ kó yẹ ọ́? ó fẹ́ kó o mọ̀ pé má tẹ̀ lọ́wọ́ onílé má tẹ̀ lọ́wọ́ àlejò olúwa rẹ̀ ó tẹ̀ lọ́wọ́ ara rẹ̀ ni. èéṣe tó o wá rẹ̀ rù ẹ́ lẹ́rù tó o fa tiẹ̀ lọ́wọ́. Ah. torí igbó láràn ọ̀sẹ̀ mi ara rẹ̀ nù bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣeun gbọ́ná ṣé ìwọ ò mọ̀ pé láàrin ká dijú ká lajú ni kó òun àtìyí wà ní. àbí nígbà tán torí gbọ́lá hàn sí tán lé káàkiri ìgboro tó o bá wá lọ́wọ́ kékeré náà máa fi mu tó jọwọ́ ńlá ńkọ́ tó o lọ gbàbẹ̀ kú kírò ẹ̀ wá fòsánlẹ̀ láàrin ẹbí wa kó kú ọjọ́ wo gan-an la fẹ́ mọ̀ tá a máa rírò èèyàn bíi tiẹ̀ ẹ́. ẹ ṣé gan ni inú mi dùn pé ẹ ń káràmásìkì ọ̀rọ̀ mi. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Àmọ́ ṣe rí lórí kéèsì Gbọ́láhàn tó wà nílẹ̀ ní tèmi ni o. Èmi Démọ́lá ọmọ Sàlàkọ́. Mi ò ní jáwọ́ o. Bẹ́ẹ̀ ni mi ò ní jáwọ́. Ìdí ni wípé ìgbà tí mo wà níhòhò tó tútù mú mi Gbọ́láhàn nìkan ni mo máa rí mi ò rí anybody mọ́ bẹ́ẹ̀ dẹ̀ wà láyé ẹ̀ wà láyé nígbà tójú ń pọ́n mi tí à ń jẹ mí ó láwọn nìkan náà ni mo rí ẹ̀dẹ̀ wá ń bẹ bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá mi ìwà láti ìdílé olówó bàbá mi ní ìyá mi ní àwọn bàbá kú tán ìyá kú tán ọmọ wa di ẹ àwa náà la ní àjàlá tá nà ẹ má bínú sí mi o ṣé irú ẹni tó ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi ló fà mí lọ́gùn kì nígbà tí mi ò rí anybody débi tí mo dé dúró léni kó wá níṣòro kí n wá sọ pé mi ò mọ̀ ọmọ kí n dá dáṣòro ẹ̀ nítorí pé àwọn kan ń dúnkokò wọ́n halẹ̀ ẹ wò kán pógun kán pégbà kán pẹ́gbẹ̀rún kán halẹ̀ jù bẹ́ẹ̀ lọ èmi mi ò ní jáwọ́ àfi o fẹ́mi bá bọ́ sí ẹ̀hẹ́n wọ́n gbàjọba bọ́mi ní dẹ́yìn ẹ gbàgbé ẹ̀yìn lè dẹ́yìn. Dẹ́mọ́lá ọkùnrin ni ẹ o o kì í ṣe obìnrin obìnrin ní tẹnumọ́rú ẹ̀yọ̀ kan títí títí tí kì í jáwọ́ àtẹnumọ́ ọmọ ìyá àjẹ́ ah, lórí ọ̀rọ̀ tó o tún dálẹ̀ yìí ọ̀tọ̀ ni ohun táwa bá wá ọ̀tọ̀ ni ohun tó o gbé yọ ṣe bí gbogbo ẹbí lọ́bẹ̀ ọ lórí rẹ̀ a fi wú orí a fi dọ̀bálẹ̀ fún ọ àwọn tó fi wú orí kúnlẹ̀ wọ́n fi kúnlẹ̀ o ò lè rọ́jú orí ìwà rà lọ́jà o sì ní o ti dáríji gbogbo mọ̀lẹ́bí bọ́rọ̀ kan bá ti wá ṣẹlẹ̀ báyìí àfikọ́ mẹ́nu kan bọ́rọ̀ kan bá ti ṣẹlẹ̀ àfikọ́ mẹ́nu kan. Ah, ah. ẹ má bínú. Eh, gbogbo eléyìí tó wí ó yé wa a máa fi kan dí kan ni kìnìún ò ní wọnú gbókó wúṣu jẹ ẹran ẹgbẹ́ rẹ̀ ló máa pàjẹ a máa fara wa lọ́wọ́ ní kọ́ńkọ́ lọ́wọ́ gòkè ni ẹja ńlẹja ẹgbẹ́ rẹ̀ máa jẹ ló máa fi sẹra lálẹ́ odò ṣé torí pé gbọ́láhàn ọ̀rẹ́ ọ̀níwèé ọ̀jáde yunifásitì ọ̀rẹ́ ọ̀lọ́ sí àyèké ọlọ́kẹ́kọ̀ọ́ amòfin ó di barista lọ́ọ̀yà bàbá níwájú adájọ́ ilé ẹni ọ̀wọ́ ajẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ mi tiẹ̀ kó fi dí tiẹ̀ ẹjọ́ fi ẹjọ́ fi gún dígun ni. ṣé bí ńgbà tó rẹ́wọ̀n níwèé lóòótọ́ àmọ̀ pé gbọ́láyàn ó ti lé olówó jáde bẹ́ẹ̀ bá lówó tí ọba nímọ̀ kò tún bá ń tẹ́ lásán lówó rẹ̀ ọ̀jẹ̀ owó ní ọ̀padà ṣẹ̀ lọ bí omi ni ọpọlọ tiẹ̀ ìmọ̀ tiẹ̀ tó ọkọ tó ọtọ́ ọmọ ń lo gbé kalẹ̀ fóun ń lowó rẹ̀ fi ń búrẹ́kẹ́ ọpọlọ tiẹ̀ ní yálò torí ẹ lọ́wọ́ a fi mú ẹ̀mí tiẹ̀ ló fi rọ́pò tiẹ̀. tí ẹ̀ dúró náà ṣé wọ́n lo ní ọ̀daràn tó dá ni dáhùn wọn lo ní ọba ìyàwó ẹ̀ ara ò lè ṣojú alára kan bàjẹ́ àwọn ò lè lajú wálẹ̀ báyìí kí tàlùbọ̀ kó wọ̀ ńlá torí rẹ̀ wá. ní ìgbẹ́jọ́ tí ó kọjá mo pinnu láti ṣe ìdájọ́ lórí ọ̀rọ̀ yìí lọ́jọ́ tòní bí a bá fi ojú inú àti ti gbangba pàápàá wo ẹjọ́ yìí kò rújú rárá Gbọ́láhàn òun ni ọkọ Tèmilolúwa a rí ẹ̀rí tó péye wípé ọ̀bẹ tí wọ́n fi gún olóògbé yìí pa ọwọ́ Gbọ́láhàn ló hàn níbẹ̀. ẹ̀rí ọ̀gbẹ́ni Sọjí Agbábíàká tí ó rí kòrókòró ní ọjọ́ náà lọ́hùn-ún ẹ̀rí tó múná dóko ni gbogbo atótónu agbẹjọ́rò olùjẹ́jọ́ yìí kò múná dóko rárá. èyí wá túmọ̀ sí wípé ọ̀gbẹ́ni gbọ́láhàn òun ló pa ìyàwó rẹ̀ ní ọjọ́ tí à ń wí. Yes, defence counsel kí ló ní sọ. olúwa mi kí a tún máa máa sọ awuyewuye kankan mọ́ lórí ẹjọ́ tó wà ní ilẹ̀ yìí màá kàn fẹ́ rọ ilé ẹjọ́ yìí to tamper justice with mercy nítorí pé ọmọ ọba Gbọ́láhàn Adérójú is the first offender kì í ṣe pé bóyá tó máa ń orí ìwà jàǹdùkú báyìí àbí ètò súnmọ́ rí àbá lọ́wọ́ ẹ̀rí òun ni máa ṣe fẹ́ kí ilé ẹjọ́ yìí kí wọ́n jọ kí wọ́n ṣíjú àánú wo wọn bá ṣe olúwa mi. dájúdájú ikú òun ní èrè ẹ̀ṣẹ̀ pàápàá fún apànìyàn Gbọ́láhàn pànìyàn ó sì jẹ̀bi ikú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tí agbẹjọ́rò rẹ̀ rò yìí a ó dín ìjìyà rẹ̀ kù nítorí ìdí èyí ìwọ ọ̀gbẹ́ni Gbọ́láhàn wàá lọ fi ẹ̀wọ̀n gbére gbára pẹ̀lú iṣẹ́ àṣekára. Archaeological places. easy o. ọ̀làhùn ọmọ ọba ni ẹ̀ kò gbọdọ̀ máa ṣe gbé tó ń ṣe kò tún máa wù sí èmi gan mo ti ń sa gbogbo agbára mi gbogbo ipá mi láti rí wípé àgbà àṣẹ ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn àdúrà táwọn máa ni wípé ká rí èsì ayọ̀ tá bá ti gbèsè ayọ̀ láti bẹ̀ ó ti tán ó ní gbogbo tó ń ṣe kò yẹ ń sìn wo Démọ́lá ohun tó tiẹ̀ wà lẹ́yìn sí mi ò kábàámọ̀ lórí pé èmi ni mo pa tèmi àbẹ́mi kọ́ ohun tí mo kábàámọ̀ lórí ẹ̀ tó ń dùn mí jù òun ni pé mi ò dáàbò bo tèmi àmọ́ tí n bá jáde kúrò ń bí ẹnikẹ́ni ẹnikẹ́ni tó wù kó pa tèmi tó bá sá wọnú ihò kọ̀ìnkọ̀ìn máa lè débẹ̀. Ah. Bọ́láhàn kí ló ń sọ yìí sí <laughs> àdúrà tó ká máa gbà ní pé ká tiẹ̀ ṣe gba àṣẹ láti ilé ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn pé kí o ká máa proceed ìyẹn láti máa sọ gbòòrò táwọn sọ yìí. wọ́n tẹ́ pé ẹ̀wọ̀n gbére náà da ẹ̀wọ̀n báwo ló fẹ́ kò ń bí ah má sọ bẹ́ẹ̀ mọ́ Démọ́lá mo ní ìgbàgbọ́ pé màá jáde kúrò níbi tí mo wà yìí mi ò mọ̀nà tó lè jẹ́ o àmọ́ ìgbàgbọ́ wà lọ́kàn mi pé Ọlọ́run á mú mi jáde. ìwé tí mo ní kó mú wa ń kọ́. fún mi ní pen. Gbọ́láhùn ah, ah, Gbọ́láhùn torí nǹkan tí o fẹ́ dáwọ́lé mo fẹ́ kóró dáadáa torí ní tèmi o ó dàbí nǹkan tó fẹ́ ṣe kò wá pátó kò wá pátó. Dèmọ́lá tí mi ò bá fi ẹ́ ṣe alága àti olùdarí iléeṣẹ́ mi ta ló rò pé kí n fi ṣe é èmi fúnra mi mi ò lè darí nǹkan kan níbi tí mo wà yìí mi ò lè darí ayé mi gan èmi àti ọ̀rẹ́ tájọ ń bọ̀ láti kékeré ni ó mọyún ó mọ òde gbogbo ayé mi àfi tó o bá wà rò lọ́kàn ẹ fúnra ara ẹ pé o ò lè ṣe lóko o ṣé o ò lè ṣe. <sighs> ó máa le o àmọ́ màá gbìyànjú. má gbìyànjú kó o ṣe ló bẹ́ta. bẹ́ẹ̀. ẹnjìníà ṣo lérò pé ilẹ̀ tààrí yẹn ó máa tó fún nǹkan tá a fẹ́ lò fún ṣá. Ah, ó máa tó éka méjì èmi ò lérò pé ó yẹ ká rà tó yẹn torí branch lásán la fẹ́ lọ kọ́ sọ́hùn. branch àbí kí ló rí ẹni ìwé kò yẹ ni màá jẹ́ kó yẹ kò ń ṣe branch la fẹ́ mú lọ sọ́hùn headquarter gangan la ń gbé lọ sí Benin Republic ṣó ti yẹn sìn kò tí ma fi fẹ́ kọ́ ẹ pé gbogbo ẹ̀ kó máa lọ lẹ́sẹẹsẹ kíákíá nìyẹn within the next six months fẹ́ ká sí pàṣẹ construction yẹn tó ti yẹn sìn fọlọ́ǹbẹ ṣé o ti get vision tí mo ní sìn. mo ti rí um, ìyẹn ò ṣe problem ọ̀gá tá a bá ru gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe lórí ilẹ̀ yẹn tílẹ̀ yẹn ò bá tó àǹfààní wà fún wa láti rí ilẹ̀ rà síbẹ̀ torí pé ilẹ̀ ṣì pọ̀ gan ní surroundings yẹn. ah ìyẹn dáńgbà yẹn tó ti yẹn sìn tí o bá ti jẹ́rọ owó jẹ́ kí n tètè máa gbọ́ kí n tètè máa yanjú yẹn kíákíá fún ẹ understand. Um, ọ̀gá check ti bí nǹkan tẹ̀ ní. ọ̀ oh, yẹn Uh, eh, re accountant. I go draft check. Okay. Okay. And she said. Okay. àbẹ́ ẹ̀rọ ayé lóde pẹ̀lú gbogbo akitiyan àwọn olóyè àtọwọ́ bàtà bá ti kábíyèsí náà ẹ wo bí ọ̀rọ̀ ọmọ bá tó já sí. ọ̀rẹ́ dùn yàn o ó dùn yàn gan o. tí ì bá tiẹ̀ ṣe tàwọn ìjọba tí ẹ gbé àṣẹ kúrò lọ́dọ̀ àwọn ọba ta ló tó bẹ́ẹ̀ ta lolúwa ẹ̀ tí yóò mú orí adé tí yóò ju orí adé sínú tó bú ẹ ti ẹ̀gbọ́n náà kábíyèsí wọ́n tún ní ọtẹ ọmọọba díẹ̀. òótọ́ ni o ọmọ gbọ́lá wọn sick ó rẹ̀ wọ́n dẹ̀ ti gbé lọ sí hospital àwọn ìjọba ṣùgbọ́n wọ́n ń tọ́jú ẹ̀ nítòótọ́ o. wọ́n tọ́jú ẹ̀ dáadáa. àárọ̀ ọ̀rọ̀ rèé kò ṣe ní síìkì ọmọ tá a bí inú ọlá tá a fọlá wò tí ọ̀tọ́ yàwó rí tọ́dàgbà inú ọlá tọmọ bọ́lá ti rí lára ẹni ẹ wá kí ọmọ ọ̀hún mọ́lẹ̀ ẹ gbé lọ bí ẹ ti fìyà jẹ ẹ à ń fìyà jẹ ẹ ń lù bí bẹ̀m̀bẹ̀ ẹ wá ní ní síìkì ọ̀nà síìkì dà. bàbá ẹ dákun ẹ má ronú o ẹ má ronú o ẹ má fààyè gbà ronú torí pé ìmọ̀ pé àgbàlagbà ní àgbàlagbà kan sì ṣòro bí èwe o. kí náà tó ń sọ yìí kábíyèsí gan ọ̀jẹ̀ ronú ṣé ìjọba rògbáyé làwọn ń ṣe lójú ara wọn yìí tí wọn rògbáyé làwọn ń jẹ yìí òsò òkè sì jẹ́ǹtù ni tí òsò òkè bá bínú kábíyèsí wọn jẹ sábẹ́nu yà. wọn forí adénu túbú ọ̀tún ti bá ń sọ nǹkan máa ń he mí o. ẹ ṣé mo dúpẹ́ o àní firú eléyìí gbà. ẹ kú àdúró tì ọlọ́run á wà pẹ̀lú yín. kábíyèsí kábíyèsí o o. èmi ò gbọ́dọ̀ jẹ́ ọba o. tí n bá jẹ́ ọba àbọ̀gbọ́ mo fẹ́ yọ é cuida dele. Mind? Bọ́lá wọn bọ́lẹ̀. Bọ́lẹ̀. Máa lọ. Lọ síbo. Máa lọ má bojú ẹ̀yìn. Lọ síbo kò yé. Mo ní kó máa lọ kó má bojú ẹ̀yìn. Kí ni mo ṣe? Tó bá dọ̀rùn, a máa bẹ̀ lọ́ọ̀ tèmi lólúwa. Kọ́ tó ṣe. Má bojú ẹ̀yìn.